Hmm. àwọn ikọ̀ adigunjalè mẹ́rin kan lónìí sọsẹ́ lábẹ́kúta lọ́sàn-án gangan ni owó tùlùtùlù ni wọ́n gbé lọ o kódà kì í sowó nàìjíríà owó ilẹ̀ òkèrè dollars owó ọ̀npọ̀ o inú ghana must go ńláńlá méjì ná gbé owó sí ṣùgbọ́n bó ló ṣe ṣẹlẹ̀ ah, ah, ah. àánú èyàn ó ṣe yín lónìí bẹ́ẹ̀ bá rí báwọn àti láwí <laughs> bí wọ́n ṣe ṣiṣẹ́ wọn lọ́sàn-án ganrin-ganrin wọ́n sì rọra páàkì mọ́lẹ̀ ṣe rí mọ́tò tẹ́ ń wò yìí òun gangan ni wọ́n páàkì mọ́lẹ̀ o inú ẹ̀ ni wọ́n ti gbé owó tùlùtùlù millions of dollars òun ni wọ́n jí gbé lọ ṣùgbọ́n bó ló ṣe ṣẹlẹ̀ bó kí làwọn ọlọ́pàá sọ <laughs> wọ́n yànnà náà ọwọ́ ta ni wọ́n ti gbowó ẹ jẹ́ kí n yànnà náà fún wa lẹ́yọ kọ̀ọ̀kan o bó ṣe ń lọ. àwọn ikọ̀ adigunjalè mẹ́rin kan lónìí wọ́n sọsẹ́ o nílùú Abẹ́òkúta ni o ó lágbára o tẹ́ ẹ bá rí wọn bí wọ́n ṣe dì wọ́n dì kaka kùkù kaka wọ́n wọ aṣọ tíṣààtì bíláàkì jean bíláàkì pẹ̀lú ìbọn lọ́wọ́ ẹ wá wò bọ́n bí ṣe ń kọ tí ń kọ sàràsàrà lọ́sàn-án ganringanrin mọ́tò yìí tẹ̀ ń wò yìí òun ni wọ́n ní wọ́n tẹ̀lé lẹ́yìn o ńgbà tí wọ́n sì dé agbègbè kan tí wọ́n pè ní òkè sokori eh, lábẹ́kúta lábẹ́kúta gangan mm, kápítà nípínlẹ̀ Ògùn ibẹ̀ gangan ni o lọ sí ọ̀hún ti wáyé o wọ́n ní wọ́n dá dúró bí wọ́n ṣe dá dúró tán báyìí tí wọ́n ráyè dá dúró kíá àwọn mẹ́rẹ̀ẹ̀rin bọ́lẹ̀ nù mọ́tò Camry táwọn gbé wá nọ́ba sí búùtù wọ́n sí mọ́tò ọ̀hún nọ́ba gbé owó tùlùtùlù jáde owó <laughs> owó ilẹ̀ òkèrè dọ́là wọ́n ní eleven million dollars òun ló wà nínú àwọn àpò Ghana must go méjì ọ̀hún tó kún fọ́fọ́fọ́ fowó olè òkèrè wọ́n ní bí wọ́n ṣe gba owó yẹn tán wọ́n sì kó owó yẹn wọ́n gbé Ghana go méjèèjì láti mọ́tò Camry ìyẹn Venza èyí tẹ̀ ń wò yìí Venza tẹ̀ ń wò yìí wọ́n gbé sínú Camry tiwọn kíá wọ́n ra zoom off bí wọ́n ṣe kọjá lọ ní tiwọn nìyẹn kódà wọ́n ní kọ́kọ́rọ́ mọ́tò tẹ̀ ń wò yìí wọ́n tún gbà lọ́wọ́ ẹni tó ní wọ́n wá gbé lọ ẹni náà wá ń wò àwọn èèyàn wá ń wò pé kí ló ṣẹlẹ̀ ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú ẹ̀ tó jẹ́ ìkan nínú àwọn akọ̀ròyìn iléeṣẹ́ akọ̀wé ìròyìn leadership ó mọ̀ ló mọ̀ fi ròyìn ìta wípé gbogbo ń tà sọ yìí o lókè sokori nílùú Abẹ́òkúta ó ní ń tà ń sọ yìí láàrin ìṣẹ́jú mẹ́ta péré náà fi ṣiṣẹ́ wọn tí wọ́n ṣe pápápá ó ní ńgbà tí wọ́n wá ṣe nǹkan tí wọ́n ṣe tán onímọ́tò èyí tí wọ́n gbé wá gangan mọ́tò yẹn kódà nọ́mbẹ̀ ń bẹ ń bì wọ́n ní JJN one thirty three eh one thirty seven wọ́n lò ní mọ́tò nọ́mbà mọ́tò èyí tí wọ́n gbé wá wọ́n ní ṣùgbọ́n bí wọ́n ṣe sọṣẹ́ yìí tán wọ́n gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹni tó ní mọ́tò wọ́n kàn ṣe gíní bọ́n ṣe bá tiwọn lọ nìyẹn o kódà ilé epo tí wọ́n pè ní fatbems petrol filling station lókè sokori lábẹ́kúta gangan lọ́sàn-án òní ní nǹkan bí ọwọ́ aago mẹ́rin àbọ̀ náà níṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ táwọn alọkóló ọ̀hún kígbe ọ̀hún tí wọ́n gba owó tùlùtùlù ọ̀hún lọ́wọ́ arákùnrin ọ̀hún ṣùgbọ́n nígbà tó wáyá táwọn àti láàwí lọ tán àwọn èèyàn wá súnmọ́ ẹ kí ló ṣẹlẹ̀ bó ló ti ń bọ̀ kí ló dé tí wọn náà ń gbèrú owó báyìí nírú àkókò yìí lọ́sàn-án gan ó ní òun ti kọ́kọ́ lọ sókè léwò hmm, sí ẹ̀ka báǹkì kan wípé kò lọ gbé owó ọ̀hún kó ń kó ń deposit owó sínú àkáǹtì tó wà ńbẹ̀ ó ní ṣùgbọ́n wọ́n sọ fóun ní báǹkì ẹ̀pá àkókò ti lọ lòún ṣe wá wípé jẹ́ kó ń kúkú mọ́ padà bọ̀ lọ sí ibi tí òun ti ń ṣe òwò òun o kódà ẹni tí wọ́n ní wọ́n gbowó tùlùtùlù ọ̀hún lọ́wọ́ ẹ̀ wọ́n ní haúsá ni o àwọn haúsá tí mọ̀ àwọn oníṣòwò haúsá wọ́n ní òun ni wọ́n gba owó tùlùtùlù ọ̀hún lọ́wọ́ rẹ̀ o ẹ̀ nọ́mbà mọ́tò haúsá ọ̀hún náà ní abc five six five ah hey ó mọ̀ lágbára o wọ́n ní kò wá pẹ́ bí nǹkan bí ọgbọ̀n ìṣẹ́jú táwọn atiláwí tí wọ́n gbowó tààlù tààlù tí wọ́n lọ tán tiwọn wọ́n ní làwọn ọlọ́pàá làwọn náà bá dé wọ́n ní ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́ ṣùgbọ́n ẹni tó wá jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ó sọ̀rọ̀ o ó ní gbogbo ẹ̀yin èèyàn ẹ fọkàn balẹ̀ ó láwọn ó ṣiṣẹ́ ó lóun lè fọwọ́ ẹ̀ sọ̀yà òun lè fi dá gbogbo ẹ̀yin èèyàn lójú pé ẹ fọkàn balẹ̀ kò sọgbọ́n tán fẹ́ gbègbà kò sọ́nà tí wọ́n fẹ́ rìn wípé ọwọ́ ó tẹ̀ wọ́n àwọn ò track wọn down ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n wípé iléeṣẹ́ ọlọ́pàá àpínlẹ̀ Ògùn pé gbogbo orú ìṣẹ̀lẹ̀ báyìí àwọn òun fọwọ́ yẹpẹrẹ mú ó lóun lè fògùn ẹ̀ gbárí pé ẹ fọkàn balẹ̀ ọwọ́ máa tẹ̀ wọ́n ṣùgbọ́n nígbà tí ń sọ yìí lọ́sàn-án ganrin ni kódà wọ́n ní gbogbo àdúgbò ṣe ló pa lọ́lọ́ <laughs> nígbà táwọn àti láwí tí wọ́n jáde nínú mọ́tò Camry wọn wọ́n ní wọ́n dress black black pẹ̀lú ìbọn tí ń kọ ṣàràṣàrà lọ́wọ́ ta ló tó bẹ́ẹ̀ tí ó gbiná wojú ẹkùn wọn lẹ́nìbọ̀dì yá ṣe kíni wọn yá wọn yá <laughs> tẹ́ ẹ bá ń gbọ́ wọn pamọ́ <laughs> wọn ní bí àwọn jágàmù jágàmù báyìí ò ní wọ́n gbé lọ́wọ́ o hmm, wọ́n lò ní wọ́n gbé lọ́wọ́ wọ́n ní wọ́n sì ṣiṣẹ́ wọn pàápàá bí olè bí ìgbà tó lè bá ń wúre wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ti sáré ṣe kíni ni wọ́n ti sáré ṣiṣẹ́ wọn o wọ́n ní bí wọ́n sì ṣe ṣiṣẹ́ ọ̀hún tán kíá wọ́n zoom off wọ́n gbé mọ́tò wọn wọ́n lọ ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti ṣèlérí wípé kan fi aráàlú fọkànbalẹ̀ kan mọ́ bẹ̀rù o wípé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ àwọn ó ṣiṣẹ́ ìwádìí ó sì dá wọn lójú wípé ọwọ́ àwọn ó tẹ àwọn alọ kó ló ń kígbe tí wọ́n sọṣẹ́ ní fagbems tó wà ní òkè sokori ẹ nílùú abẹ́kúta lónìí ẹ wo ó lágbára kọ́lọ́hún máa kó ayọ̀ ni <laughs> ẹ wọ ẹni díẹ̀ eleven million dollars ni o kì í ṣe náírà o ah! àwọn èèyàn wá ń sọ pé ah, ìwọ náà gbowó tùlùtùlù báyìí lọ́wọ́ ń ṣe kátikàti kiri ẹ wò mọ́tò lẹ́rí tí wọ́n dá wọ́n kàn dá tráfíìkì ilẹ̀ díẹ̀ ni láàrin pápápá àwọn ti ṣiṣẹ́ tiwọn wọ́n ti lọ wọ́n ní lẹ́yìn wákàtí ìyẹn lẹ́yìn ọgbọ̀n ṣẹ́jú táwọn ará abí ti lọ tán làwọn ọlọ́pàá tó dé wọ́n ní ẹ̀pà òbóró mọ́ ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti ṣèlérí wípé gbogbo ibikíbi tó bá wù kán wọ̀ wípé àwọn tẹ̀ ń wò yìí páwọn ó mú wọn ní táwọn ọlọ́pàá sọ nìyẹn èmi kàn ní kí n mú wá ní o ká tó fi tó ẹ̀yin èèyàn létí pé nílùú Abẹ́òkúta <laughs> ó ṣẹlẹ̀ lónìí o àwọn atiláwí wọ́n sọṣẹ́ Eh, bẹ́ẹ̀ yóò bá tí ìwà subscribe sórí ìkànnì wẹ̀ mọ́ gbàgbé láti subscribe hmm, ẹ tẹ subscribe button bẹ́ẹ̀ bá tẹ subscribe button yẹn tán kí nìkan tí ń bẹ wájú ẹ̀bí agogo ẹ tẹ̀ sí bẹ́ẹ̀ bá ti wá tẹ̀ yẹn náà tán yóò gbé àwọn options tó pọ̀ wá ọ̀lù bẹ̀ oníkẹ́wọ́ra gbọ́wọ́lé bẹ́ẹ̀ bá ti gbọ́wọ́lé gbogbo ètò tá à ń ṣe pátápátá lẹ́yìn ló lórí ọ̀fẹ́ lẹ́mọ̀ rí ẹ comment ẹ like ẹ share pẹ̀lú àwọn èèyàn wa káwọn náà lè mọ latest update àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe wípé àníjójú wa ó fọ́